since here na oh you reply you too pay and be call me for like a week now. omi ò rẹ́ni message o mi ò dẹ̀ miss any of your call. ọ̀sán ní díẹ̀ ọmọ kí ni. àwọn ọ̀rẹ́ mi máa ń bí báyìí náà. kí ni bísíǹsì pẹ̀lú àwọn ọ̀rẹ́ kí ló kún ẹ̀sìn wọn ìwọ rà kan lọ́wọ́ yìí ó yẹ kó fún mi fifty naira kó fún mi ṣẹ́ǹtì kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn. mi ìrírú ọmọ báyìí rí láyé mi ó dùn mí gan-an ṣé ó yẹ kó máa lọ bọ́ ẹ̀gbọ́n mi àbí kí la fẹ́ pẹ̀lú eléyìí báyìí torí Ọlọ́run. a change. Sodiq you can't marry that girl. kí ló dé kí ló kí ló tí ò lè fẹ́ kí ló tí ò lè a ò lè fẹ́ ọmọ yẹn. wá fowó tọ̀ wá àṣẹ wá ní owó bàṣẹ jó lórí burúkú tó. a máa jẹ́ àwọn ọmọ rẹ̀. ṣe máa ń lọ mi. yẹ yẹ.